àwọn àbùdá ìlàlẹ̀ wà ìlàlẹ̀ ìlàlẹ̀ ìlàlẹ̀ wà wọ́n ní kí ẹ̀sọ́ tó bá sọ̀rọ̀ yìí ní àyà ìjọba ní àwọn òkú yìí. bákan náà wọ́n ní ẹ̀kọ́ ṣe kíra tí ó fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀tẹ́lu sọ̀rọ̀ Bùkárí àti àwọn sọ̀hábà ní kí ẹ̀sọ́ tó bá wà gba àwọn èèyàn ní ẹ̀dùn nípa pé irú kíra yìí ṣé wọ́n lè máa rà àdúgbò ní kí wọ́n pa sí. bákan náà wọ́n ní ìgbà wo fún obìnrin kí ó má lọ́kọ mọ́ ìgbà onípọ̀ fún obìnrin kí ó má lọ́kọ mọ́. wọ́n ní bákan náà obìnrin tí ó tètè ṣègbè ìrànwọ́ ọmọ ẹ̀ náà tó wá ń gbé wọn tí ó mẹ́nu bẹ́ẹ̀ tí ó mẹ́nu bá gbé wọn lọ ní ìwà. onídèrèdè ìlú wọ́n ní àwọn máa ń gbọ́ ọmọ wọ́n ní kí ni ẹ̀rí pípẹ́ tó ń yọ̀dá wọ́n náà máa ń gbé wọn wọ́n ní ilé ẹ̀rí tó fẹ́ tó wù ú wá. bákan náà wọ́n ní oníbèrèbè pé ṣé àwọn lè lo oògùn àrà nígbà tí àwọn bá ń pọ̀ tí èèyàn bá ń pọ̀ ká fún nígbà tí ò bá dé oògùn àrà ní oògùn àrà ní èdòfì ṣe àwọn lè lo oògùn àrà nígbà tí èèyàn bá pọ̀ ká bákan náà wọ́n ní àwọn ṣẹ̀ṣẹ̀ wáyé ìlú wọ́n ṣùgbọ́n àwọn bẹ́ẹ̀ kí ẹ ṣe àlàyé fún àwọn pé ṣé ó tọ́ láti lu ẹmu tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà lẹ́nu ojú ọpẹ́ àti láti fi ṣe ìwòsàn. oníbẹ̀rẹ̀ bèrè pé wọ́n ń ṣe àyèṣe ọjọ́ ọ̀sìn wọ́n ti pé àwọn pẹ́ẹ́pẹ́ á ní àyíṣà tó ṣe ọjọ́ ọ̀sìn pé tí ẹ̀rí rẹ̀ ṣó fi ọjọ́ ẹ̀rí rẹ̀. orílẹ̀-èdè ṣe ìwéyè pé àyè tí wọ́n bá ti wó mọ́ṣáláṣí kúrò wọ́n á padà wá rí pèsè àyè tí wọ́n bá ti wó ṣọ́ọ̀ṣì kúrò wọ́n á padà wá rí pèsè pẹ̀lú mọ́ṣáláṣí ṣé alùmọ̀ ṣe sọ̀rọ̀ àdúgbò àìgbẹ́. bákan náà wọ́n ṣe wọ́n lè wípé nígbà tí ẹ ṣe àlàyé nípa owó tá a yá wọ́n ní tí àwọn bá darapọ̀ mọ́ ẹgbẹ́ kan tó ṣe wípé oṣooṣù ni àwọn ń fi owó pamọ́ sínú ẹgbẹ́ yẹn ṣùgbọ́n òfin ni pé gbogbo ẹni tó bá ní owó nínú ẹgbẹ́ yẹn gẹ́gẹ́ bí owó oṣù rẹ̀ tó ń dá pamọ́ gbogbo àti òbá gba owó yóò gba ìpele méjì tí eré náà bọ́ sínú owó ìgbà tí ẹ sọ. bákan náà wọ́n ní kí ẹ ṣẹ̀rọ̀ ẹ fún wa wípé wọ́n máa ń pèsè sí àwọn lẹ́kṣọ̀ ní àwọn àkókò ọdún kérésìmesì àti àwọn ọdún míì tó dé sí àwọn kòlẹ́sìnà tó rọ. nínú àwọn àdìgbò yìí ṣé ó kọ́ká náà mọ̀ lọ sí lẹ́kṣọ̀ kó bá dáa nípa ṣe àfihàn ọdún tí wọ́n ń ṣe ní kẹsàn-án tí wọ́n ní orí ẹ̀. bákan náà wọ́n tún ṣe àlàyé pé gbogbo ìgbà tí a bá wà ní hajj yóò wúlò ẹ̀ka ń ṣe káàkiri padà sílé ṣé kọ́sùn ni àbí ká ti pé bákan náà wọ́n ní ṣe ẹ̀kú bí nọ̀sọ́rọ́ kí wọ́n lè bá wa sí ẹran lóra. bákan náà obìnrin ṣe léèrè wípé ìdí àwọn táwọn tó obìnrin fún ara wọn tí àwọn lè gbé ọ̀bẹ dání káwọn fún ẹ̀fọ́ wa ojú ẹ̀rọ ọdún níwá. nínú àwọn ìbéèrè tó ń yí wípé wọ́n ní ìjọ lè jókòó sí àwọn ọ̀pẹ́ ẹ̀kọ́ ọdún onídìrí àpè láti yàn pé àwọn ọ̀fíìsì àtúnṣe fún ọ tí wọ́n bá ṣe program. bákan náà wọ́n ní kí ni ìdájọ́ ọ̀sẹ̀ náà sí àwọn olórí ẹ̀yìn tó jẹ́ scientist tí wọ́n wá lu àwọn ẹranko láti ṣe practical. ẹ ìbéèrè tí ó kẹyìn ìdè náà ni pé wọ́n ní obìnrin tó ń bojú ọ ní ọkọ ẹ̀ kò ṣe ojúṣe ẹ̀ kò sọ àwọn yìí kò sọ ọkùnrin ní ilé sílẹ̀ obìnrin ní iṣẹ́ òun yìí ṣe ojú láti lè lọ fi wá iṣẹ́ tó máa fi tọ́jú àwọn ọmọ òun. sọ ìṣe ọba ilé ìwà gbé ìbéèrè ní kókẹ́yìn kó máa tẹ̀sán náà fún ọmọ kan. الحمد لله ìbéèrè alákọ̀ọ́kọ́ ó ní í ṣe سورة البقرة فإن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون oníbẹ̀rẹ̀ ló wọ́n gbọ́ yé ó sì yẹ kẹ́ ẹ sọ àkọ́kọ́ ni pé kò sẹ́sìn lọ́dọ̀ ọlọ́ tí ó ọjà tẹ̀wọ́ gba ju islam lọ ẹ̀sìn òpé méjì lọ́dọ̀ ọlọ́ ẹlẹ́yìn mo tẹ́ fọkàn àárẹ̀ ẹ̀ńdà dínà ẹ̀ńdà wọ́ọ̀dù islam ẹ̀sìn kan tuntun lọ́dọ̀ ọlọ́ ní islam nínú àyà mi ọmọ tó lọ́dọ̀ ọlọ́ ẹ̀mọ́ràn mi kanáà ọmọ mi wọ́n mẹ́ni ọdún sọ́kè ọ̀yẹ̀rọ̀ islam dínà sẹ́ni yóò bẹ̀rẹ̀ mi wọ́n mú ọ̀gbìn àkérọ́gbìn nínú àkọ́kọ́rì. tọ ẹnikẹ́ni tó bá lọ wá nǹkan nígbà ẹ̀sẹ̀ islam tó kún tó mú lẹ́sìn ọlọ́run ní gbà lọ́dọ̀ rẹ̀ yóò ti jọ́ kan ní ẹni òfò tó bá ti jọ́ fún ìdàrú kìyàmù tẹ́lẹ̀ ìgbọ́dọ̀ kọ́kọ́ yé wa ná. ayé tó ní béèrè ń ṣe béèrè nípa rẹ̀ yìí ọ̀bẹ nu ayé tí ọ̀dà rúmọ́ pọ̀lọpọ̀ lójú tó bí máa ń sọ̀sọ̀ kú sọ. sẹ́nu náà máa sọ pé gbogbo wọn náà ni wọ́n wà ní dáná gbogbo nítorí kẹ́ máa ṣe lọ́ráyà yìí tọ́ka sí kó torí pé àkùrẹ́ mi ìtakùrọ̀ àwọn ayé àkùrẹ́ mi kẹ̀kẹ́ ìtakùrọ̀ mi. nǹkan ẹ̀rí sọ fún wa òun náà ní wípé ìnáwó ní ẹ̀mẹ̀ dájúdájú àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn mùsùlùmí nù. wọ̀lẹ́rì náà hẹ́rù àti àwọn tí wọ́n tẹ́rí padà kúrò nídìí ẹsẹ̀ tí wọ́n láwọn túbà àwọn Yahudi. والنصارى أتعاطت لأرالو ناصرة النبي عيسى عليه السلام والصابئين أتعاطابئة من آمن بالله أن الكذب لبلغ من نوع واليوم الآخر أن الكذب لبلغ من نوع وعمل صالحا مثل السلالات wọn lè gbọ́ lọ́nkọ́ kọ́ tó gbọ́dọ̀ ọ̀kan ìgbọ́ kọ́ máa ṣe rere kọ́ tó dẹ́kun nàtọ́ra kọ́ dẹ́kun yahudi kọ́ dẹ́kun sọ́ọ́ríà ọjọ́ bó ti ṣe jẹ́ ìdáyà ń sọ fún wa. òtún àti pé sọ́ọ́ríà wà ìdáná òtún àti pé yahudi wà ìdáná òtún àti pé nàtọ́ra wà ìdáná nígbà tọ́jọ́ yahudi tọ́jọ́ nàtọ́ra tọ́jọ́ sọ́ọ́ríà wọn ni wà ìdáná báwo. sùrẹ́ sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ sọ máa mo fi ọlọ́wọ́ bá sẹ́ni mi bẹ̀rẹ̀ wà ní kúra láyé máa ń di ahadun min hadhihi al-umma ẹnì kan ò ní gbọ́ nípa mi nínú àlùmọ́ yìí yahudi yọ náà ó nasarani ó ń jẹ́ ọjọ́ yahudi àbí nasara ọlọ́jọ́ sátidé àbọ̀lọ́jọ́ sunday tó ń mẹ́lẹ̀ kọ́ gbọ́ nípa mi condition tó ń mẹ́lẹ̀ yóò pinnu bí lẹ́dí ẹ̀sẹ̀ ìtò bẹ́ẹ̀ lẹ́yìn náà kọ́ má gbà tọ́lọ̀ fún mi tí mo fi hàn tọ́lọ̀ fi hàn mi sílẹ̀ yìí kọ́ má gbà gbọ́ ìlà dákẹ́lẹ̀ náà àdúgbò jẹ́ pé náà ní ọwọ́ eléyìí kìí ṣe nǹkan tẹ́ ẹ máa ṣe fanfa lórí ẹ̀ ẹ̀hẹ́n kí ẹ ti tọ́ máa tẹ́ra rẹ jẹ́ torí báwọn èèyàn ní wọ́n ti àwọn èèyàn lọ́nà gán pápá ilẹ̀ Yorùbá yìí nígbà tí ẹ bá pè yàn lẹ́ni tó máa ń pa ẹ̀sìn tó máa sọ pé báyà àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì kan wà lùdánà dájú mùsùlùmí báyà àwọn babaláwo kan wà lùdánà dájú mùsùlùmí wọ́n dájú gbogbo àwọn rubbish nonsense táwọn èèyàn máa sọ ká tó lábẹ́ òfin ọlọ́run Islam mo fi hàn wá kò sẹ́yìn sẹ́yìn àti ẹnìkan àti mùsùlùmí. ìlànà ìlànà mà pé gbogbo ẹ̀sìn tó wọ́n fi ránṣẹ́ sáyé kò pé méjì ìlú Islam náà ni abẹ́yẹ ọmọ abẹ́yẹ gbàdúrà wọn sọ pé nígbà tí ìnáyìn tó ń bá ìlú Islam tó ń tẹ̀ Islam lójú ìta àtàlù sọ̀rọ̀ bá àdìsọ lọ sílẹ̀ àwọn àtàlù tó tó wájú kò ṣe Islam àtàlù inú ààrẹ ìsọ̀rọ̀ àkílọ́sẹ̀ Islam Ibrahim ààrẹ ìsọ̀rọ̀ إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين gbàtọ́ lọ́wọ́ ọba ní kọ́ gba islam ó ló gba islam ọlọ́ ọba gbogbo àgbáńlá yìí ibrahim tó wá sọ fún àwọn ọmọ rẹ̀ yakubu náà sọ fún àwọn ọmọ rẹ̀ yà á bẹni yẹ iná lọ́wọ́ àwọn sọ́kà lẹ́kùn mùsùlùmí fẹ̀rẹ̀ àtàmù mùsùlùmí ìlà wà á dùn mùsùlùmí ọlọ́run ti tẹ̀sẹ̀ sí fún yẹn gbọ́dọ̀ gba láti kú láì jẹ́ mùsùlùmí lọ́nà bí Musa ni ẹsẹ̀ mùsùlùmí ẹni fìlà ọ̀nà tí wọ́n sọ yìí pé amantu anna ilaha illa alladhi amana bihi banu Isra'il wa ana minal muslimin. nígbà tí kú dé wá bọ́dà ọ̀hán ẹni náà wá gbàgbọ́ báyìí o pé kọ̀ọ̀kan bá mí o kọ̀ọ̀kan bá gbàgbọ́ o àtìyẹn táwọn ọmọ ìgbéléwé gbàgbọ́ mi èmi náà ti wá tọ̀ màlẹ́kà tó rí lọ́sọ̀ bá lọ́sọ̀ sọ̀rọ̀ bá ẹ̀sẹ̀ lọ́sẹ̀ ìdájọ́ ìmọ̀ ọ̀rọ̀ àmẹ́jọ náà bí wọ́n ṣe ń gbìyànjú àti tètè mú àmà kí n ta kó lẹ́nu kó tó sọ kí n tó sọ. eléyìí bẹ̀bẹ̀ rinlẹ̀ níbẹ̀ náà àtọ́tà àfa máa pa fún wa kéékèèké àjọ àrí nídìí bẹ̀bẹ̀ rinlẹ̀. bí kí wọ́n mọ̀ ń bẹ̀rù ọ̀fẹ́ ẹ̀jọ́ náà. tí wọ́n mú àwọn tó wọ́n dáwọ́ lẹ́ torí ìdílé ṣé àmẹ́bí mú ta kéésì islam ló mú wa من المسلمين الناس دي مسلمين فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون father be Isa tọ́pẹ́ Jésù kò yẹ kó tètè sẹ́rí padà there are many branches by which you can use talk. Mọ́tàlẹ́jẹ tó fi kú, o lè tètè use talk padà ẹ̀rọ ìlú bàbá àti lọ́jìnà ó kí lọ́jìnà ń pọ̀ yóò tẹ̀ àpò ibi tó ṣe ṣe ń pọ̀ pọ̀. Bẹ́ẹ̀ ni sáré ìṣẹ̀lẹ̀ nígbà tó kura tó gbogbo èèyàn gbóngbó ọ̀sẹ̀ báwọn sàhábà rẹ̀ pé kájọ́ wọn rẹ̀ mí láti gbé ìgbà náà wọn máa dúró. Àwọn sàhábà rẹ̀ ni àwọn alárẹ̀ tí ọ̀nà àpọ̀ náà wọn máa bọ́. Bẹ́ẹ̀ni ti gbé mùsùlùmí là wà. Àwọn oníṣẹ́ mùsùlùmí lọ́wọ́ pé mùsùlùmí. Táwọn apá ayé àpọ̀ wa fẹ́ máa tún kòtò ọ̀nìkọ́ ọ̀bíà kan nàtàrà kan yahudi kan ọ̀wọ́n gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀jọ́ kan ìgbọ̀n wọn gba gbogbo ẹ̀gbọ́n wọn tó akẹ́kọ̀ọ́ yọ ọtí lọ́tọ̀ ọ̀gbá yìí. wọ́n jẹ́ bó ti jẹ́ nà wọ́n yẹ nìkan ọkọ̀ tí wàá kàn. níbi títí kan sọ̀rí ìbùkárí lábùkù àtàwọn sàhábà wọ́n tọ́ káwọn ọkà kọjá dúpẹ́ tíra ẹnì kan ò lè kọ tíra sọ̀sọ̀ bẹ́ẹ̀ torí pé kó tó gbé jáde gan gbogbo àwọn ẹni títí kó ti sòrò gbogbo ẹ̀rọ lásán. àbáwọ̀ àti màkólótó ni ẹni dọ́kà lọ lámlámà gbogbo òdodo ọ̀sára rẹ̀ jẹ kò sí lámà àlẹ́rọ̀ òun lẹ́nu ojú kò lè ráyè tó ọjọ́ bó ti ṣe jẹ́ gbẹ̀ngà àbẹ́yẹ ọ̀rọ̀ àwẹ̀ ọlọ́mọdé ẹ̀sọ́ owó ni. lèyí tẹ́ ti ra fẹ́ mú kó lé gbogbo rọ́bìṣì náà tẹ̀ tẹ́ bá ti rà gbogbo àwọn rọ́bìṣì náà àwọn tí wàá gidi ń bẹ láyé yẹn rà ẹ wàá máa ra ẹ máa ra gbó ẹ wàá ra gbó tó kó gbórí wàhálà pọ̀ ọjà bó ti ṣe jẹ́ jáde. Ntọ́ ọ̀sán lọ́rọ̀ tó rí ní gbégbà ọ̀ akọ ọ̀dà tó bá nìkan lè dẹrù ẹ̀wù bọ́ bá dẹrù ẹ̀wù ẹ̀ ọ̀ka mọ̀. Bẹ́ẹ̀ tó wò lè kọ̀wé tẹ́lẹ̀ náà. Ẹ̀hẹ́ wọ́n lè kọ̀wé wọ́n wá lọ lámlámà ọ̀rọ̀ kan. lámlámà wọn nígbà wo lóbìnrin tó lè má lọ́kọ má tí ọba ti kú náà ni. torí pé tóbi bá ti kú kò ní lọ́kọ ní ọ̀tá rẹ̀ fà á lọ́wọ́ torí ti ẹlẹ́ tí ọba ti rẹ ní sẹ wọn náà kò sí tí bóbìnrin ó ti dàgbà tó yọ ọ̀rẹ́ ní ti ń wù náà ni. torí àwọn alábá wọn pọ̀ ìfọ̀ wọn nílò kó lè sa pẹ́pà ti la pẹ́pà kò sí nǹkan kan tó ṣubú tí ọ̀rẹ́ ní kò obìnrin kan bẹ́ẹ̀ máa ti lọ́kọ méjì mẹ́ta gbàgbé ọkọ àkọ́kọ́ gbàgbé nàmbà tù ó nàmbà tírì ẹni pọsibiliti wà fẹ́ dọ̀wọ́ àlùjáná tẹ́ bá dọ̀wọ́ àlùjáná. Bàbá pé mo ti dàgbà kọjá ọkọ àtọ́ bá dàgbà kọjá ọkọ ọmọ ronú ọpin ó sì dì náà àdúgbò ọlọ́kọ. Bọ́dà bá ti kọjá ọkọ kan ó lówó tó ti bọ́ra rẹ̀ tọ́ba yá ọ̀pọ̀ àmọ́ ti dì náà láti bọ́ra rẹ̀ ni. So kúkú lọ́kọ jẹ́jẹ́ rẹ̀ àwọn ti fẹ́ràn bàbá alágbádá dánú àlà ó lè lọ́kọ̀ mí lẹ́yìn rẹ̀ wá ti kúra rẹ̀ dànù. àìjẹ́ bẹ́ẹ̀ àbúrò ọ̀sẹ̀ òṣìṣẹ́ aburú tó ti dì náà lọ́kọ́ lọ́n sàánù wa. wọ́n ní ìyá kan ọ̀nà ọmọ tó na gbẹ̀ngbẹ̀ máa ń lọ́kọ́ ọ̀nà òṣìṣẹ́ ìtayọ̀ ká kó ná ọba di màmá ọba ẹni tó pẹ̀yìn náà. Tọ́ alẹ́ ti torí pọ́mọ̀ òun jẹ kó ná ọba jẹ má. Ìwọ́n tó ọba jẹ́ ọkọ tó ọba gbàgbà kú bá ọba nù. Ọ̀tọ̀ la jẹ́ ìgbà ọmọ àti ilé ọkọ rẹ̀ wọ́n fa àdìpọ̀ kẹ́yìn. Àbí òye wa ọ̀tọ̀ la jẹ́ ìgbà àti yín bì. Màá ní wàá ní ẹgbẹ́ àti ẹgbẹ́ ẹ wá fi ọmọ ọmọ àti tẹ́lẹ̀ wọn náà máa ń gbọ́ orin àwọn wá bẹ́ẹ̀ rí ẹ̀rí tó ní pọ̀tọ́ káwọn gbọ́ débi ni pé wọ́n máa ń gbọ́ ẹ̀rí pọ́tọ́ bẹ́ẹ̀ bá lẹ́yìn tó pọ̀tọ́ ẹ̀ mú wa àwọn nǹkan tó ọmọ àbẹ́yìn náà odidi ìdánilẹ́kọ̀ọ́ ha wákàtí mẹ́ta àbọ̀ ha ṣe lórí ìdájọ́ orin èlò ijó lọ́ra àbẹ̀sí máa wọ àbá polówó ọjà àbá polówó ọjà tó àmàlà yìí ń pọ̀pọ̀ dáadáa tó máa sọ ní ààrẹ ìdájọ́ ìbáyìí tó ń torí délé ọjọ́ bá bóyá àwọn kan ti ń sọ̀tọ̀ kú sọ ká pé ẹ àwọn ọ̀rá ti ti kan ọgbọ́rọ̀ àwọn ọ̀rá ti ti kan sọ̀tọ̀ kórè tọ́kọ̀tọ̀ lò rí wọ́n lò ó nígbà tó ọ̀pá jó wọ́n pé yé wa wọ́n rí ó ti rí ó túmọ̀ sí kò sí túmọ̀ sí kò sí lẹ́yìn kò túmọ̀ sí mọ̀ kò sí. wọ́n lẹ́gùn kí ẹni ọmọ bàtà tó táì jẹ lọ. èmi ọ̀ma àwọn èèyàn ọ̀ma pọ́n lé torí rẹ̀ dání nù kọ́yìn ti kọ́ odidi síra àtàtó lé three hundred pages lórí kí ni ìdájọ́ orin gbígbọ́ yìí tọ́tọ́rí dẹ lẹ́yìn ẹ má fira ẹni tí wọ́n kà ti sọ ẹni dolódo ẹ máa wá àmà nípa ẹ̀sìn Islam ẹ̀sìn Islam ọkọjẹ́ ní bọ́ọ̀dì ọkọjẹ́ ní bọ́ọ̀dì so ẹ wá àmà nípa rẹ̀. sọ wọn ní kí ni ìdájọ́ káwọn lo oògùn tó jẹ́ haram nígbà táwọn ń pọ̀ ká kú lọ́wọ́ ìbéèrè yìí náà ṣe ìbéèrè o ìgbà tí kú tẹ́tẹ́ lọ́wọ́ á lo haram èsì pé kí ni ìdájọ́ kó olóògùn tó jẹ́ halal nígbà tó ń pọ̀ ká lọ haram náà á dọ̀dún ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà tí ọ̀dà ọ̀nà náà di tí ó ń sàárẹ̀ wọ́n ti wá gbé lọ sí ọtí tí wàá ní ẹgbẹ́ àti ṣe ìwà ìbá àfi kẹ́ ẹ lọ bọ́ wọlé jẹ jẹ́ lọ́pẹ́ yorùbá lẹ̀ ẹ máa tọ́ pé bọ́ wọlé jẹ ilé bàbá láwo. tó ọtí tó mí níbẹ̀ táwọn mí ní pé ẹgbẹ́ lọlé kókú lẹ̀ kí ẹ má jẹ gbèsè ìgbà tó bá kú tó títù ẹ jẹ gbèsè ẹni ó gbé rọrùn tó àwọn pẹ̀lú àwọn mèjì tó ẹ táwọn gbé tó tó táwọn ẹgbẹ́ lọlé kó lọ kú lé ó lè nítorí di ilé ibẹ̀ ní ma sọ̀rọ̀ yẹn lọ́kọ́ wọlé jẹ́ wọ́n lè gbé lọ ní babaláwo wọ́n lè gbé lọ sí kọ́ọ̀tù ẹ̀yọ́ kò ara ẹnìkan pé sáfù alákọ̀ọ́kọ́ ni máa dúró lẹ́yìn lè máàmù gàgà wọn á ló kú ìdáná ẹ̀ lákọ̀ọ́kọ́ ní pẹ̀lú ẹ̀ ọ̀bẹ ṣe a ọ̀gá náà jẹ́ máa wá ní ẹ̀yìn lè máàmù gàgà ní máa dúró lẹ́bàá délẹ̀ ẹ̀ sọ́mọ́ ara ní ilé ìgbà kí lè á sì máa ọ̀rọ̀ ọmọ pẹ́ tó kú ọ̀gá náà jẹ́ máa ẹ̀ lápẹ́ máa lọ ní torí pé kóòtù ló kú sí mi. Ah! káwọn èyí náà kàn dà kí adigunjà ló wọ́n wò kulẹ̀. ok kóòtù ló kú sí ilé babaláwo ló kú sí náà ọ̀gbẹ́ wọlé pọ̀ láwùjọ ẹ̀ lọ báyìí ọkọ̀ bàjẹ́ nítorí pàwọn ọ̀fẹ́ wọ́n wá lọ sí ilé babaláwo náà mọ̀ pàwọn ẹ̀mí tọ́jú sí à ọkọ̀ pàwọn rẹ̀ wọ́n gbé lọ fún ọtí sẹ́mi báwọn sí àlá ẹ̀ ọwọ́ àtọ́ wọ́n bá sí bẹ̀ẹ́ sí ìrọ́bù bí ìyá kan ní wọ́n á rẹ̀ lọ́wọ́ ọwọ́ láti lọ ni ọwọ́ á ní òfin rí imam ọwọ́ ayọ̀ títí tí ò sí o màmá ẹ imam làwọn fẹ́ rí ara kí ni ká kọ́ fún ọ̀tá bá rí wọn. onírànlọ́wọ́ <laughs> làwọn wá bó ti ṣe wo ojú mi kọ́ ẹ̀kọ́ ọ̀pọ̀ fún mi torí ẹni ọlọ́ọ̀dún mi mo lẹ́yìn lè sẹ́ni ṣe pọ́ọ̀lù. <laughs> ó ní gbogbo àwọn lẹ́yìn ìnìbá àwọn pé aláàrẹ̀ wọ́n fi tùmọ̀ dá ah, láti Ìlọrin lẹ́sẹ̀ agbára rẹ̀ wọ́n fi tù lóko mọ́tò ẹ wọn máa ń rìn bí àwọn èèyàn lọ sí títí ọtítù lọrin ni kó tó di fún ẹsẹ títí ọtítù bì lọ́wọ́ ni ẹ wípé wọn ní parọ́ fún mi. Fọ́ọ̀tì làwọn gbé ọ́ ah, àwọn olùmílẹ̀ ìtọ́jú kọ́ lọ́rọ́ sí. Ok, àwọn oníwòsàn fọ́ọ̀mù tẹ́ ẹ bá pẹ́ẹ́kẹ́ tó kò ní. Mo jẹ́ ẹsẹ̀ nìkan jíjí lẹ́fẹ̀ẹ́ sọ ni torí ìtọ́ lọ. Ẹ wàá gbé ẹnìkan lọ sí tó tún máa tẹ̀sí lórí rẹ̀ wọn máa ń lórúkọ jésù lórúkọ jésù yọ wá kú rọrùn lórúkọ jésù ẹ dákun torí tọ́lá tó bá dájà àná àbọ̀ báyìí lọ́rọ̀ dákun sànù wá o ká mọ̀ pé áàpù náà ká ọ̀bẹ lẹ́dàá wa ẹni tá a gbé lọ sípò ẹni tá a gbé lọ sípò ẹ kọ́ sípò gan gbogbo ẹ̀rọ rẹ̀ ọ̀nà ẹ̀rọ tuntun àwọn náà ń gbìyànjú ni ẹni tó bá dé ibì ọmọdé pé á ah! àdùn títí.

ẹ bá lọ́la bí ẹ bá àwọn ọkọ̀ kakú lọ́wọ́ wọn ló ní láwọn tẹsán wa àwọn ọtẹ bíìrù sọtọ ká mọ ẹnu ilé ìtọ́lẹ̀ ẹsẹ̀ dá nídìí ọ̀pẹ ògidì ẹmu àdúgbà àdúgbà wọn ti tó oògùn ẹ àwọn ọ̀dọ́ ló gbogbo ẹ ẹ bá lo gbogbo ọtí lẹ́mu yẹ ọ ọtí lẹ́mu yẹ kọ́tí mọ́ ọmọ nígbìnnì ọ̀sẹ̀ lé wọ ẹ bá pè lọ́síkà ẹ bá pè gbòòkùtù gbogbo tó ń fẹ́ pè. Sọ̀pẹ́yìn ẹ̀ẹ́dẹ̀rẹ́ bẹ ta búlódà títà gbogbo ẹ̀ pátá káfíńkà náà wọ́n ti hàrà. Eléyìí jẹ́ wọ́n ti tẹ̀lé iná wọ́n ti tẹ̀ ẹ̀jẹ̀ ní tí wọ́n ti kíní kan náà léwu ìfẹ́ ìbẹ̀rẹ̀. Olùfẹ́ ká ọmọ tí bẹ tó ń dára sọ. Lórí ẹ̀ mọ̀ pé ọ̀sẹ̀ ọ̀kan wọ́ọ̀dù kan àwọn ọlọ́sìn náà ti mọ̀ pẹ́jú wọn pọ̀ wọ́n ti wá sí táwọn ọ̀darí wọn ni ẹ iṣẹ́ lóògùn tẹ́ iṣẹ́ tẹ́ act to be an honorary so o náà síbẹ̀síbẹ̀ ni iṣẹ́ tẹ́ tó sí yóò sì wọ̀n tí wọ́n máa wá já lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀. wọ́n ní kí tọ́lá àwọn ti ẹ̀kọ́ pa ìjà máa ń tọ́jú ọ̀bì rẹ̀ kí wọ́n lẹ́ gbọ́ àìsè ìtọ́jú ọ̀bì rẹ̀ ànábì pè nǹkan ládàá rẹ̀ ẹ̀yin wá ń rẹ̀ mọ́yàwó ànábì ẹ̀rọ pé bí àwọn ìyàwó táwọn lọ́tọ̀ pẹ̀lú àti ìyàwó àwọn ìyàwó ànábì ò rí bẹ́ẹ̀ táwọn ìwà ti ní ọ̀dà ọ̀dà náà ẹ̀ parọ́ ẹ lọ máa kà lọ́dún tó ń bọ̀ tẹ bá lè mú abidá ìdá ti sọjọ́ ọ̀dì pẹ̀lú ògbọ́nọ̀ máa fún yín máa kà lọ́dún tó ń bọ̀ tẹ bá wá lè mú ẹgbẹ́ mi máa kà lọ́dún tó ń wọ́n ní sábà owó jẹ́ ìtàn síbẹ̀ bẹ́ẹ̀ ni màdà wọ́n ti di tàn wọ́n ti wó ti di tán mọ́tíláṣí tó wà ń bẹ ní ìsìn á ti sọ láti mẹ́. wọ́n ní tí wọ́n bá wá wó sẹ́yìn padà tó di mọ́tíláṣí kọ́ ẹ kó gbogbo jágbàjágbà tó wà ń bẹ kú ẹ wà pa kíbla rẹ̀ padà bẹ́ẹ̀ wọ́n tó dùn kẹ̀ láti kíbla tó níbi tí wọ́n ti kó wá láti kíbla o ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí wọ́n kó wá ní òsì láti kíbla o so ẹ wà gbogbo gbogbo gbogbo tí wọ́n tún wá máa ń dá mọ̀ pé ṣọ́ọ̀ṣì ní ẹ̀yìn padà wọ́n ti máa ń kọ́ ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ ẹ̀ mọ̀ pé wọ́n ti máa ń kọ́ ṣọ́ọ̀ṣì ni. ẹ gbọ́dọ̀ ká mọ́tíláṣí bẹ́ẹ̀ jẹ̀mọ́ ẹ kíyèsí gbogbo mọ́tíláṣí ẹ bá kàn bẹ́ẹ̀ tún ṣe ẹ má jẹ́ wọ́n ti mọ́tíláṣí mú fún ṣọ́ọ̀ṣì ẹ bá kàn mọ́tíláṣí tó dá mi tọ́nà mẹ́rẹ̀ ẹ̀yìn ọjà ẹ bá sì kàn tó mi tọ́nà mẹ́ta ó ti yàtọ̀ sí ṣọ́ọ̀ṣì àmọ́ gbogbo ṣọ́ọ̀ṣì fẹ́ẹ́ ti mú wá gbogbo ẹ̀dá ẹsẹ̀ bí àgbélébùú kékeré kẹ́ ẹ́ parẹ́ ọ̀dẹ̀ ẹ̀rọ sọ̀jọ́. wọ́n ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ táwọn máa ń ṣe báwọn máa ń fi tọ́jú ọdún àwọn ẹni tí èsì mùsùlùmí báwọn láti ṣàlàyé rẹ̀ àníkọ̀tọ̀ ìdánilẹ́kọ̀ọ́ ti mú jáde fún yín lónìí ọ̀tọ̀ nítorí kí ẹ má bàa jẹ́ pé nfàrà wé àwọn ọ̀tẹ̀ bọ̀ àti ọgbà náà sọ̀rọ̀ wá àti náà ó ti gbogbo lẹ́kùn tó lè padà gbé ní déèdì à ń tẹ̀bọ̀ nígbà tí ìgbà níyàwó àti àkọlé tán nígbà tí ìgbà ìgbà pé a ti sọ̀rọ̀ mọ́tíláṣí tán kọ́ náà ni ẹnu nílẹ̀ ti kọ́ mọ́tíláṣí kalẹ̀ pẹ̀lú àníyàn tí ọ̀dà bọ̀ mọ́tíláṣí àwárí kò lè sọ ní tọ́jà lọ́dọ̀ ọ̀lọ́ ilé ìjọba ìyẹn ni pé ẹ̀yin tẹ̀ ń serú ìdánilẹ́kọ̀ọ́ báyìí tẹ́ ẹ̀ máa fi sọ́dọ̀ ọdún àwọn ọlẹ́sìn mi ẹ̀ lè ṣe lọ́nà tí òfin bọ́ sọ́dọ̀ ọdún wọn yẹn àbí òye wa ká pé lẹ́yìn ìgbà tó bá sọdún wọn kọjá tó sásìkò ti retí gbégbérégbé gbèrègbè kó tó lálà fáwọn sọdún wọn. ok tèmi ń ka ìkàkójọ náà ní lásán ẹbí tó lọ́kàn báyìí náà kí ló burú mẹ́. wọ́n ní ẹ àwọn náà ní ìtawọn náà sọ wọ́n náà wọ́n ti ọjọ́ yẹn tó láwọn fẹ́ mú yín má bàa bá wọn ni àdúgbò ẹ̀kọ́ wọ́n ní ọjọ́ bó ti ṣe jẹ́ mo sì mọ̀ pé alhamdulillah ẹni tó ti màtí ọ̀lẹ̀ yìí sábà ní máa ṣe pẹ́ẹ́sì tó alhamdulillah kò ní ìsìnkú ọ̀dọ́ mọ́tò àwọn èèyàn tó máa kéékèèké ẹ mọ́tò àwọn èèyàn tó máa wẹ́wẹ́ tẹ́ ra àwọn ojú sí ọpọlọ wọn kí a dúró àwọn bàbá bàbá yìí a dúró àwọn màmá màmá yìí tá a bá tó wọn lókun àbà àbà àbà ó ti tó láti sáré kọ́ ọ̀rọ̀ ṣèkí ẹ̀yin náà láyà àwọn káfíìrì ti àyà ni wọn láyé tàbá ẹnìkan ó fún mi lápèjúwe kan wọn náà wọn mùsùlùmí wọn gbé pẹ̀lú nàtọ́wánì kan pẹ̀lú kiriyó kan ọdún léyàwó adé àwọn aláǹfẹ́ tọ́ ojú rẹ̀ mára tó o máa tọ́jú rẹ̀ òfin kankan lọ́wọ́ rí òfin ẹ̀ bisikíìtì àti bisikíìtì òfin kankan lọ́wọ́ rí àwọn ọmọ mùsùlùmí wọn á tẹ ẹranjọ wọn tẹ ẹranjọ wọn tẹ ẹranjọ àwọn bíi méjì wọn á gbé lọ fún un pé ẹran ọdún ni wọn náà ni wọn gbé nǹkan wọn kó wọn àti wọn wọn jẹ rẹ wọn ti àyà ni ẹyin wá sí ojú rí èyí wọn máa tẹ túkẹ́túkẹ́ díẹ̀ sì ti yẹ máa bẹ̀rù láti ti lọ ẹ̀sìn ẹgbẹ́ tó wà lẹ́nà ẹ̀rú ta ní ẹni náà tẹ́ màá ń gbà yìí bẹ́ẹ̀ ìwọ̀n lọ sọ fún pé lọ́kùnrin bí ìlú kúrò. ẹrú mọ́ bàá kọ́ fún nàfàrà ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ ẹ̀ta wọlé ìsìlámù ẹ̀yin ọ̀dẹ́ ìsìlámù mọ́ ti ojú ti burúkú gan ní báwọn yìí bí bẹ́ẹ̀ bá mà tó wọn mọ́ ẹ̀ ok nígbà tá a gbé imá náà gbé bẹ́ẹ̀ má bàa kọ́ mélòó náà nínú mùsùlùmí tó wà ní ẹ̀yin tá a rí kọ́ mọ́lẹ̀ mélòó ni pé ẹ̀yin lẹ́ pọ̀ fún mi àbẹ́ ẹ̀yin lẹ́ kéré jù ẹ̀yin lẹ́ kéré jù bàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ mùsùlùmí ti ń bẹ́ẹ̀ lù kí nítorí ti dáa ní kó dojúmọ́ lẹ́ẹ̀mọ̀ ti dáa ní lẹ́kọ̀ọ́ fáwọn yẹn mọ̀ kọ́ wọn lẹ́sìn ẹ̀ mọ̀ kọ́ wọn lẹ́sìn torí pé ẹni tí bá ti ń gbẹ́sìn Islam yìí kò lè tètè kó ajé pé jọ́ǹsà kẹfẹ́rí ní ọ̀rọ̀ dúró sí kò lè tètè pẹ̀lú ìjẹ́bù ti ṣe jẹ́ ẹ̀ mọ̀ ti dáa ní lẹ́kọ̀ọ́ fáwọn yẹn gbogbo wa kò ní ìdíkà ẹ̀fín tọ́jú ọdún àwọn kẹfẹ́rí kò ní. lẹ́yìn náà ẹni bá ẹgbẹ́ ìmọ̀ ọmọ àlọ́ ẹ má lọ́ọ́ má ẹ má lọ́ọ́ má torí kọ́ mọ́ ẹ sọ fún ọkọ ti tọ́jọ́ mi eléyìí náà kò tó jẹ ẹ ẹ wọn pè lágbàjọ náà wọn tààrà lọ́wọ́ ní wọn á ní kí wọn sọ àmẹ́bí làwọn mo rò pé yé wa eléyìí náà kò tó jẹ mbẹ. wọ́n ní àwọn ní àyè àwọn ní nǹkan kan táwọn ṣe àwọn ọmọ kò sọ àwọn bẹ àwọn ọmọ kò sọ àwọn bẹ ìgbà táwọn bá fẹ́ gbà fẹ́ wù rẹ̀ náà lè yọ̀ tún gbà ló pọ̀ yẹn yà gbogbo ẹ̀ ìdá náà rìbá náà ni kọ́lá kó ti gbọ́dọ̀ sàpadà rìbá ni ndé ìsìlámù gbà onígbé nìsín ó lè jẹ́ sọ́dọ̀ àti pẹ̀lú gbogbo wa à ń dàgbọ́ àwọn alẹ́kọ̀ọ́sọ̀ lánàá kù sẹ́nu pé ìdá kan lè mí dáná gbogbo wa ìsìlámù gbà tó gbogbo wa ẹ̀kọ́ fẹ́ nìkan yóò máa sá padà ẹlòmínú kò tiẹ̀ ẹlòmínú kò tiẹ̀ ẹlòmínú kò tiẹ̀ ẹlòmínú kò tiẹ̀ yóò gbé pé àdéhùn lọ fìdí nítorí ọkọ ìfẹ́kùtù náà ni ó ti gbà àbí lọ padà gbà ìsìláàmù gbélé ìwọlé ọ̀nà ìṣù wípé kọ́kọ́ kó owó báyìí fẹ́fẹ́ kó o lè bá a lè yá èyí tó ti lọ bá àwọn faramọ́ ẹ̀rí báyìí tẹ̀rọ̀tẹ̀ náà lẹ́yìn ti ti tẹ́ pé ní islamic cooperative kò islamu cooperative ni àwọn kò islamic eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní sábà bá lọ sí hajj àwọn bàbá àti táwọn ti lọ táwọn ọmọ pè ní àbá àwọn máa dìbò rárá ẹ máa pè ní ẹ máa pè ní ọlọ́dún mọ́tíláṣí káàbà ẹni tí wọ́n wá ní kọ́ńtúrù lóde lèmi àwọn ti sọ láti wọ́n ti méjì ọ̀tá fúdùkù bí ẹni tẹ́ ń lọ́wọ́ ọmọ tẹ̀ gbogbo ẹ̀tọ́ alẹ́ bẹ̀rẹ̀ ọkọ̀ ọ̀dìnrín ní hajj hajj wàá fún àwọn tí wọ́n kọ́ lójú gbogbo yìí dídẹ́dídẹ́ tó ẹ ti rí pé mìíràn náà àbá gbogbo ẹ ó tẹ àwọn ẹni nínú rákà méjì méjì bí ẹni tó yẹ kọ́rọ̀ fẹ̀sìn ọ̀rẹ́ ti ṣe láti sẹ́yìn máa fẹ́ mọ́kà náà làràbà mọ́kà ni mọ̀sẹ́lìkà mọ́kà ni mìíràn àwọn náà mẹ́ta náà wá sí ájì pẹ̀lú ànábì bá ànábì ṣe ṣe kọ́kùrù ń bẹ̀ làwọn náà ṣe. àjẹpé náà ṣe ṣe sọ láti àkùkọ àti náà ṣe kò sọ̀rọ̀ pé wọ́n yà dùn ní mí kíní kan ní mí bẹ́ẹ̀ bá dé àwọn àyíká ṣe ṣe kọ́kùrù ẹ̀ wọn ní sí Yahudi àti Nasara tó lè bá àwọn tó eléyìí ti gbódò báyìí náà o ọgbà ìnáfóde. ṣé àwọn ọmọ wa kí kùtù rẹ wà wọ́n dúró rẹ kí láàánì wọ́n wá ṣe débi báwọn ní ọba wọ́n dúró rẹ ọlọ́run mẹ́tì á ti gbé fún yà. mo rò pé nínú ẹ̀sán àwọn àdáni kọ̀ọ̀kọ̀ọ̀dọ̀ jẹ́ bẹ́ẹ̀. ní náà máa gbà ní wọ́n ah. ní gómìnà náà lè fi ara lé abẹ́rẹ́ ni yóò dùn kan rẹ̀. wọ́n ní báwọn lè jókòó ti àwọn afọ́nbíbí à nígbà tí wọ́n bá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọn eléyìí náà ń sáwàdà ni jókòó ti afọ́nbíbí àbá ọ̀pẹ kìíní kí ni ń sọ. bí náà fẹ́ forí kátà bíbí à ọlọ́mọdé ọkọ̀ tẹ́tẹ́lá àyíkú fẹ́ kíta àti ìdá ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا وفي الله نكتة يبوا عن بتاتي فور الله في أيه ibi tí wọn ti ń ṣe kèfèrí sọ̀rọ̀ lọ ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn ẹ dìde kó láàrin wọn títí tí wọn fi máa sọ tí ò rí bẹ́ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà ti dọkan wọn. àti mọ̀nàfíkì àti káfíń gbogbo ọlọ́wọ́ dàbí nínú ajá àná torí ẹ mẹ́jọ kò dá aládàáda rẹ̀ torí pé ń gbà mí ẹ̀yìn ẹ̀yìn ní sọ̀rọ̀ ẹnu lẹ̀ ń sá fún ntí máa ń ta àwọn ọmọ Yorùbá nù bẹ́ẹ̀ ẹ̀jọ̀ kọ́ kí orí lè kàn ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn máa fáàyìn ló ń bí àpárá lọ rẹ̀ wọn láti di oníṣòwò tó ṣe fẹ́ yóò tún àwọn àdókò tí wọn tẹ̀lé tó ti sọmọ aká wọn sọ̀rọ̀ pé múnà dìkì nìyẹn ẹ̀hẹ́ torí pé wọ́n ti fún àwọn sọ pé kìnnì kan pátápátá là á kú pátápátá kan là á kú táwọn akú díẹ̀ díẹ̀ ẹ gbọ́dọ̀ yí òwe padà yìí pátápátá là á kú èyí kú díẹ̀ díẹ̀ tó tó bá kú díẹ̀ díẹ̀ wọ́n ní pé títà rí àbí ẹ̀kọ́ ni ẹ tí ọba mọ̀ pé súnà lọ́ba ń tè tí yé gbogbo èèyàn torí tọ́tọ̀ ọba kú àti lóòtù o ọ̀láìdàlá àti lóòtù tọ́tọ̀ ọba kú. àwọn bíjà ẹ̀rọ kan kún ibi òkú rẹ̀ káàmù ọkùnrin gbogbo bàbá tó ti mọ àwọn ilé ìbò lọ àwọn tí ń bá dé nù wọn kàn tuntun bẹ́ẹ̀ máa kọ́lé sórí sáré rẹ̀ ọ̀pá màálù ìṣègùnkùn tí tó burú bẹ́ẹ̀ ó burú torí pé wọ́n ti lọ sílẹ̀ ṣírk ǹjẹ́ ó gbé yín lọ sí ìdìtẹ̀gbọ̀tọ́ lọ́nà èyí tí a ti ṣe sílẹ̀ máa tẹ̀ sí mbẹ̀ ẹ̀yin ọmọ tẹ̀ǹtẹ̀ wo ti sàárè ọlọ́run ní ká ṣe lẹ́yìn àwọn awùjọ wa ni ẹ dápẹ́ sí lọ́dọ̀ yìí báwọn náà sọpá ti ilẹ̀ níbi pààkọ́ ni eléyìí jago ti ṣe jẹ́ dàrí torí délé ẹ̀ gbọ́dọ̀ kọ́lé lórí sàárè ẹ̀ gbọ́dọ̀ fẹ́ rádaràdá dáńdì sàárè ọwọ́ àwọn ọmọ tó kùtà ládàá lẹ̀ oní à torí pé àbá rẹ̀ ni àbá rẹ̀ ni kí ni ẹ fi tàkà pín tẹ̀ débìtì àná lọ ń bá sáà dìtì òkú bá bíbí àtàmà ọmọ ọ̀gá lọ́n kọ́kọ́ lọ́wọ́ kó náà nàná ni ọjà ló ti jẹ́ mbẹ́ o. wọ́n ní tí èèyàn lè jẹ́ student níbi tí wọ́n ti sọ àwọn ẹranko tó ẹgbẹ́ àwọn ẹranko tí wọ́n burú mbẹ́ kò sí tó burú mbẹ́ kì í dáadáa wọ èèyàn kò sí tó bọ́yá bá ti fèrè àwọn ẹranko ló kò burú mbẹ́ àwọn ẹranko náà wọ́n ti sọ sáré mẹ́rin gbogbo òkú tá à ń lò láyé ni ẹranko àwọn ẹ̀yà ara rẹ̀ náà wọ́n ti ṣe experiment ẹ̀sìn kí wọ́n sọ ike nínú ẹranko tó wọ́n ti ṣe experiment lò láwọn èkúté funfun fún yẹn ẹ̀hẹ́ wọ́n lára wọ́n ti ọ̀tẹ̀ yẹn púpọ̀ wọ́n máa ń lò wọ́n fẹ́ experiment wọ́n lè pa wọ́n wọ́n lè ṣe kíní kan wọ́n lè ṣe wọ́n lè ṣe ìṣọ́ọ̀lù àwọn ọmọ ọ̀rọ̀ wọn ní ìyàwó ó ń bójú ọkọ rẹ wá sojúṣe wọn wá ń béèrè pé ta ni wọn yọ̀ǹda fún kó wọn síjú. sọ̀rọ̀ pé ẹni tí ọbẹ̀ ṣe ń bí ọ̀dà ọlẹ́ẹ̀dì mà ìgbẹ́ni tó kù bá ní wa lọ́dọ̀ tó kọ́ wọn lọ ọmọ tó bá bójú ara ẹ̀sìn rẹ ní ọ̀rọ̀ yẹn ni o wọ́n ti bójú o kó tó wá ní pé mo fi bàbá yìí o bàbá yìí ló kó bá mi o ọ̀hún náà ni mo ti sọ fún jẹ́rẹ̀ o mo ní ẹ̀mí ẹ̀mí ọ̀jẹ́ ẹ̀mí omi ọ̀ràn ipá mi ọ̀ka tí wọ́n bá lọ gbogbo wọn náà lóde gbójú rẹ̀ òní ti bí torí kọ́kọ́ rẹ̀ oṣù títì it is not an excuse ọlọ́wọ́ gbogbo ọ̀la ti rí náà ọlọ́wọ́ ti náà fún náà àmọ́ pé wọ́n lọ sí ju torí dé. àyẹ̀fẹ́ yẹn tó ti dúdú yẹn ló ń pa. àlẹ́ ìwọ̀lẹ́ wọn àá wọ́n lè tó ti dìde ló ń pa wọ́n pọ̀. sọ̀rọ̀ hàn